bisimilahi alhamdulilahi wasallallahu ala nabiyina muhammad wa ala ali wa sahabi akínyìn olùgbọ́ wa ń lé káàbọ̀ sórí àkọ́tún ètò al-ilmu nurun ètò yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ń dé sétí ìgbà wa ní ìkànnì yìí ní déédéé àkókò yìí ní gbogbo oṣù ramadan látìgbà tí a ti bẹ̀rẹ̀ abu sumaya murtada alim òní orúkọ mi imam sulaiman hamza wọ́n tún wà ń láti fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ náà lónìí gẹ́gẹ́ bí a ṣe ń bá a bọ̀ tẹ́lẹ̀ bisimilah. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. alhamdulilahi rabbil alamin. wasalaatu wasalaam ala rasulillah wa ala ahlihi wa saxbatihi wa ala kulli man istanna bi sunnatihi ila yawmi albacthi wa nushur. adọ́pẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ kẹ́ àtìgẹ̀ fún muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn aráalé àti àwọn sọ̀hábà ní èní pẹ̀lú ìyọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa gbé yẹ̀wò kókó ọ̀rọ̀ kan tí ó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo nínú ọlọ́run ọba wa subhanahu wa ta'ala nítorí pé gbígbàgbọ́ yìí kókó yìí yóò jẹ́ kí ìjọsìn wa kó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà yóò jẹ́ ká bá ẹ̀san tó pé níwájú ọlọ́run àìmọ̀ wàá gbàgbọ́ yìí yóò jẹ́ kéèyàn ṣe àṣedànù iṣẹ́ níwájú ọlọ́run kọ́lọ́n kó má jẹ́ ká ṣe àṣedànù iṣẹ́ bákan náà gbígbàgbọ́ yìí kókó ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí yóò jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìnígbàgbọ́ tó kún àti ìgbáralé nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́ba ni wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh ẹni tó bá nígbẹ́kẹ̀lé nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run kọ́lọ́n kó má dáadáa ara wa ẹni tí ó bá ti ní àgbọ́yé lórí kókó ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí yóò mú ìgbẹ́kẹ̀lé rẹ̀ yóò mú kúrò nínú ọlọ́run lọ sínú ẹ̀ yóò mú kúrò nínú ọlọ́run lọ sínú àwọn èṣù tọ́lọ́n bá dẹ̀ ti sọ fún wa nínú alukur'anul karim pé inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa ọlọ́ba ní èṣù tẹ́rí ni ọlọ́ba lọ́ta yìí ni ẹ̀mú lọ́ta ẹ̀rọ pé yorùbá náà máa ń sọ wọ́n ní ẹni hàn ní kò lè pani mọ́ nígbà tá a bá tún wá mọ èṣù lọ́ta wa tá wá kó àlámọ̀rí lọ sọ́dọ̀ rẹ̀ náà sápá gbígbàgbọ́ yé rẹ̀ yóò jẹ́ kí ọba mọ̀ ká nínú ọlọ́run yóò sì jẹ́ ká jìnnà sí àti gbogbo àwọn ìtìyánu káhìn ìjọlẹ̀tọ̀ nínú òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala kí tiẹ̀ nídájọ́ rẹ̀ ká lọ́ọ́ máa fi ọ̀rọ̀ alámọ̀rí ayé wa lórí ní tá a fẹ́ dáwọ́lé lórí ní tá a fẹ́ ṣe ká lọ́ọ́ máa fi lọ àwọn èèyàn kan bóyá yóò jú ṣe àbí kò ní jú ṣe bóyá ká tẹ̀síwájú àbí ká má tẹ̀síwájú àwọn tí máa ń lérò pé àwọn mọ tó lè ṣẹlẹ̀ lọ́la àwọn mọ pé òwò lèèyàn lè ṣe èwo lèèyàn gbọ́dọ̀ ṣe ọkọ àtìyàwó ní òjọ rẹ ara wọn tí wọn ó sàlùbáríkà tí wọn bá jọkọ àtìyàwó ara wọn wọn ó làwọn yẹ̀ wò èwo ni ò ní sàlùbáríkà iṣẹ́ wo ni kéèyàn ó kọ́ tí ó fi ṣoríire èwo ni kéèyàn ó má kọ́ àwọn kan nígbàgbọ́ àwọn mùsùlùmí kan náà sì tún nígbàgbọ́ nínú àwọn ìyẹn táwọn ń sọ pé àwọn ń yẹ̀ nǹkan yẹ̀ wò kó tó wá dáwọ́lé nǹkan kan yóò ti bẹ̀ lọ sọ́dọ̀ bàbá kan ẹ dákun ọmọ yín ọmọkọ̀ wálé ó kọ àyàwó ni ó kọ ọkọ̀ lélẹ̀ ẹ bá wa yẹ̀ ní tí bàbá yẹn bá wá sọ fún un tó bá ní kó ṣe bẹ́ẹ̀ yóò ṣe tó bá ní kò sálùbáríkà ń bẹ yóò sì gbà pé kò sálùbáríkà ń bẹ kí ni ìdájọ́ eléyìí náà sí Islam anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith ti yàwó Aisha radiyallahu ta'ala anha hadith yàrá yà kọ́lẹ̀ rẹ̀ nínú tírà tó fẹsẹ̀ rinlẹ̀ jùlọ nínú tírà hadith sahih imam Bukhari èyí tó tó fẹsẹ̀ rinlẹ̀ jùlọ lẹ́yìn rẹ̀ ti sahih imam Muslim bákan náà rẹ̀ àkọọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ Ibn Majah àti ọ̀dọ̀ imamu ahmed rahimahullah ta'ala yàrá aisha radiyallahu anha ó ní wọ́n béèrè lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anil kohan wọ́n béèrè lọ́wọ́ anabi wa muhammad pé àwọn alágbègbà àwọn tí wọ́n máa ń woṣẹ́ àwọn tí wọ́n máa ń ní àwọn ọmọ òní àwọn mọ́la àwọn tí wọ́n máa ń wòye àwọn tí wọ́n máa ń sọ pé àwọn fẹ́ wá ní tí ó ṣẹlẹ̀ lọ́la tí wọ́n máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn wọn náà béèrè nípa àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ anabi wa sallallahu alayhi wa sallam anabi dáhùn pé laysu bi shay anábì ni wọn ò já mọ́ nǹkan kan o ní tí wọ́n bá sọ fún yín anábì lẹ gbọ́dọ̀ gbàgbọ́ ìlànà tí wọ́n bá là kalẹ̀ fún yín ẹ̀ gbọ́dọ̀ tọ́ wọn sọ fẹ́ lómi wọn á ní sàárà ṣe kò gbọ́dọ̀ yá síbi olókùn tó bá lọ síbi olókùn nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ sí anábì lẹ́yìn sòbìṣẹ́ anábì nírú àwọn àròyìn bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn ò já mọ́ nǹkan kan ọ̀rọ̀ wọn kì í sọ̀rọ̀ tá a lákàkún kì í sọ̀rọ̀ tó lásùn sí ìyàwó Aisha radiyallahu ta'ala anha ọwọ́ àtẹ̀síwájú oníbànàbí sọ wá sọ pé ká má ka ọ̀rọ̀ wọn kún kankan qalu ya Rasulullah àwọn sàábé tán wà níbẹ̀ wá bèrè lọ́wọ́ anábì Muhammad sallallahu alayhi wa sallam pé innahum yuhaddithuna ahyanan bi shay' yakunu haqqan nígbà míì wọn a máa sọ̀rọ̀ tí ó sì rí bí wọ́n ṣe sọ mathalan ẹni tó sọ fún yàn pé ẹ má lọ bí olókùn tẹ́ bá lọ nǹkan báyìí ní ọ̀sẹ̀ lẹ́sìn láburú ó sì dẹ́jà ó ló ń lọ bí olókùn yẹn láburú yẹn sì padà ṣẹlẹ̀ sí anábìwá ni a máa rí bẹ́ẹ̀ ní tòótọ́ faqala rasulillah sallallahu alayhi wa sallam anabi ni bó ṣe ń ṣẹlẹ̀ náà ni pé ẹgbẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam la yantiqu anil hawa anabi ti ń jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun náà ni pé tilka al-kalimatu min al-haqq yakhtafu al-jinniyu fayakurruha fi udni waliyi anabi ní òdodo tó bá wà nínú tí wọ́n sọ àlejànú ló lọ́ọ́ gbé wá láti sánmà tó gbé fún wa tó lọ́ọ́ fún alágbe tó lọ́ọ́ fún alágbègbà arábìnrin tó bá ti wá gbé ọ̀rọ̀ yẹn fún fayakhlituna fiha akthara min mi'ati kadhiba òdodo ẹyọ kan tó bá jí gbé láti sánmà tó bá sọ fún alábìgbà tó bá sọ fẹ́ni tí ó sọ pé òun wọṣẹ́ yìí yóò wá pa irọ́ ọgọ́rùn-ún míì yóò pakùn nínú àkọọ́lẹ̀ mi anabiwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí bẹ lọ́dọ̀ imam bukhari anabini innal malaikata tanzilu fil anan anabini àwọn mẹláìkà tẹ́ ni wọ́n á máa sọ̀kalẹ̀ síbi ẹ̀sùjò tí wọ́n bá sọ̀kalẹ̀ fatadukuru amrọ kódìyà fi sàmà àwọn àlámẹ̀rí tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ti parí àwọn tí ó ṣẹlẹ̀ láyé tọ́lọ́wọ́n bá ti parí rẹ̀ ní sánmà àmàláìkò máa sọ tí wọ́n bá ti ń sọ fayesteri kò ṣàìtọ́nù sàmù èso wà lọ́ mọ́ jí ọ̀rọ̀ yẹn gbọ́ ọ̀rọ̀ tán bá jí gbọ́ látọ̀dọ̀ àmàláìkà yẹn ẹyọ kan ni ó gbọ́ nígbà tó bá gbé padà wá sáyé fayọ̀ èyí lẹ́lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yìí ni ó dá padà sọ́dọ̀ àwọn alágbègbè anabiwa muhammad sallallahu alayhi wa sallam onífàyà kìdìbónà máa ha miata kẹdìbà min india fi sí hàn òdodo ẹyọ kan táwọn máa yẹn wọ́n wàá ro irọ́ ọgọ́rùn-ún ó padà rona ó túmọ̀ sí kó rọrùn kó lọ síwájú bàbá kan bó ṣe ń yọ síbẹ̀ kó ní ah alámẹ̀rí ọ̀rọ̀ ọmọ rẹ ló bá wà nítorí pé àwọn ti lọ jí ọ̀rọ̀ yẹn gbọ́ láti sánmà ló fi jẹ́ pé inú alukoran karim ayà pọ̀ rẹpẹtẹ tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala sọ pé òun máa ń fi àwọn àràwọ̀ sánmà ó máa ń fi ṣe ìdájọ́ fáwọn àlejànú tí wọ́n lọ máa ń jọ̀rọ̀ gbọ́ tó jẹ́ pé tí wọ́n bá ti ju àwọn àràwọ̀ yìí mọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n yọ wọ́n yọ bí òrí eléyìí ni tún ṣẹlẹ̀ kò sẹ́nìkan tó máa kọ̀kọ́ kankan èṣù ni àwọn tí wọ́n ń woṣẹ́ èṣù ni wọ́n ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn tí wọ́n láwọn ń wo nǹkan inú tírà ló ti ń wo ni kò sí yàtọ̀ láàrin láàrin ẹni tí ń wo yẹ̀pẹ̀ àtẹni tó lòun wo tírà tàbí ẹni tó lòun kọ̀ nǹkan kan àbá jim dal tó kọ gbogbo ẹ̀ síta tó kọ gbogbo ẹ̀ jákujáku tó ní káwọn èèyàn tó ń tata rẹ̀ wo iṣẹ́ fáwọn èèyàn eléyìí kò sí yàtọ̀ láàrin gbogbo ẹ̀ kódà kéèyàn ó wo nínú tẹ̀sùbà ìdájọ́ kan náà ni pẹ̀lẹ́ tí ń wo yẹ̀pẹ̀ lókùrú ìgbà tó bá ti jẹ́ pé n tó fẹ́ mú wá ní nàtíjà n tó fẹ́ mú wá ní àbájáde náà ni pé nǹkan báyìí tó ní ṣe pẹ̀lú ọjọ́ iwájú ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ ẹgbẹ́ náà àdéhìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé fún wa pé àwọn tó ń ṣe léyìí iná ni àwọn tí wọ́n ń bẹ ṣàìtàn tí wọ́n ń bẹ lọ́wọ́ yìí torí àlànà ibùdó muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló fi ṣe àlàyé fún wa nínú hadithi ti mamu muslim alimam muslim ó ní anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni man ata arrafan fasa'alahu an shay'in lam yuqbalu lahu salatu arba'ina layla anabi lẹ́nu tó bá wá bá a mọ̀ ní mọ̀lá tó wá bílẹ̀ rè nkankan lórí àlámọ̀rí ayé gbogbo ọ̀run tó bá ké fódìdí ogójì ọjọ́ bẹ́ẹ̀ lọ́wọ́n nígbà àwọn àfọ onímọ̀ ẹ̀sìn wọn ní túmọ̀ pé ẹni tó bá lọ bí alágbègbà ẹni tó bá lọ yẹsẹ́ wò tó lọ béèrè nǹkan kan lórí àlámọ̀rí ayé ẹ̀ iṣẹ́ yìí ṣe kí n ṣe ọ̀nà tí mo fẹ́ lọ iṣẹ́ kí n lọ àbí kí n má lọ anábìlẹ̀ tó bá lọ béèrè fódìdí ogójì ọjọ́ tó bá kàn wọ́n lọ nígbà rẹ̀ àwọn afáàní túmọ̀ pọ̀ lọ́wọ́ nígbà rẹ̀ òun náà ni pé irun tó ń kì í irun ni ó fi rọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó dá lọ́wọ́ ọjọ́ sallallahu alayhi wa alihi wa anabuwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam man ata arrafan aw kahinan wa saddaqahu bima yaqul faqad kafara bima unzila ala muhammadin sallallahu alayhi wa sallam akọọlẹ lè ń bẹ lọ́dọ̀ abu dawud arábìnrin tó bá lọ bá alágbègbà tó wá gbà tó bá sọ gbọ́ báyìí ni kò ṣe báyìí ni kò má ṣe sàárà àti yasí ibi báyìí ò gbọ́dọ̀ yọjú síbẹ̀ ibi báyìí ò gbọ́dọ̀ yọjú síbẹ̀ irú aṣọ báyìí ló gbọ́dọ̀ wọ̀ tó bá ń lọ síbi kan arábìnrin tó bá lọ bá alágbègbà fasaddaqahu bima yaqul ó wá gbà tó sọ gbọ́ ó gbà pé bó ti wí bàbá yẹn ò wí bẹ́ẹ̀ rí kó má ṣe bẹ́ẹ̀ anabi faqad kafara bima unzila ala muhammad irú ẹni báyìí ó ti ṣe kèfèrí sí ní tọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fanabu muhammad sallallahu alayhi wa alihi wa sallam làwọn bá fi ṣàlàyé pé ògèdè pé èèyàn lọ bí alágbègbà odidi ìrún ogójì ọjọ́ lèyìn ó fi rọ níwájú ọlọ́run èèyàn gbọ́dọ̀ má kí ó máa gbé gbogbo ogójì ọjọ́ téèyàn bá fi kírun gbígbà téèyàn gbára lugini torí pé ẹ̀ṣẹ̀ téèyàn ti dá yìí yóò ti sàádànù gbogbo ẹ̀san tó yẹ kéèyàn ní lórí ìrun tó kí ẹni tó ń bá wa ní gbàgbọ́ sí ẹni tó kàn béèrè lásán òun ó fi run ogójì ọjọ́ yóò fi tàfàlà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ń bá wa ní gbàgbọ́ sí tó sọ tó ṣiṣẹ́ tẹ̀lé anábìlẹ̀ ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí àwọn àfọ onímẹ̀sìn wọn ni yóò máa di kèfèrí lókùrú tó bá gbà wípé ẹni tó ń lọ bì ẹni asọ̀rọ̀ sẹ́ni àti pé rọjò iwájú tó pé gbígbà pé nìkan rọjò iwájú nínú tó sọyàn ní kẹfìrí ni kẹ́nìkan ó gbà pé òun rọjò iwájú ọlọ́ba ni alimul ghaibi fala yudhhir ala ghaibi ahada ọlọ́ba nìkan òun nìkan lòun máa kọ̀kọ̀ òun ò sì fi kọ̀kọ̀ hàn nìkankan lẹ́yìn anábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan rà anábìwá muhammad sallallahu alayhi wa sallam yóò máa yàn anábì ó ní fi iná nàbí yun ya'lam ma fi gọ́dìn anábì ọlọ́run ní tẹ́rí láàrin wa yìí ó mọ̀ọ́lá ó mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la arábìnrin la ya'lamu ma fi godin illa Allah ẹni ẹ kò mọ tí ó ṣẹlẹ̀ lọ́la tó tayọ ọlọ́run ọba tó lò ní àtọ́lá ó tún máa sọ pé ẹni tó bá níbi àjọpọ̀ ẹni tó ń lọ bíi ẹni tó mọ̀ ní tó mọ̀ ọ̀la ẹni tó rí wá tó rẹ́yìn ni irú ẹni bẹ́ẹ̀ ti dẹ̀lẹ́bọ̀ níwájú ọlọ́run ó ti dẹni tó jáde kó náà sin Islam ó tún máa sọ pé ọ̀ràn ńlá ni kéèyàn ó lọ máa gbé àlámà rí kó lọ máa gbé ẹlòmíì ẹlòmíì wá nígbà ó lè kàn dáyàn dó ẹ dákun sẹ́yìn làlájì kínní kan sẹ́yìn làáfà kínní kan yóò sì dáyàn dó yóò àmọ́ fún yàn lóríṣiríṣi àwọn nǹkan nínú àlámọ̀rí ayé yàn tí wọ́n sọ pé báyìí ni kẹ́ ṣe báyìí ni kẹ́ má ṣe. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa hadith ti Imran ibn Hussein gẹ́gẹ́ bó ṣe wà lákọ̀ọ́ lọ́dọ̀ mọ́mọ́ Tabarani hadith tó fẹ́ sáré lẹ́ni àbí laysa minna man takahana aw tukuhina la anábìkẹ́ sọmọlẹ́yìn òun náà lẹ́ntì bá ń dàgbìgbà aw tukuhina la tàbí wọ́n ti ẹ̀dá gbígba fún òun ò lọ́ba ṣùgbọ́n ẹni yẹn pàdé ẹ̀ lọ́nà àbẹ́ni yẹn kàn pé lọ́sọ pé àrínà báyìí sí yín anábìyẹn tó bá fi gbà àrínà yẹn ó ti jáde kó nà ọmọlẹ́yìn òun ẹni pé lè nínú ẹ̀ṣẹ̀ tó tóbi nínú Islam torí ẹ̀ lọ́ jẹ́ pé kódà ẹni tó bá múrú iṣẹ́ bẹ́ẹ̀ láti máa ṣe iṣẹ́ àràmù ni iṣẹ́ tí ò bá tọ́ lọ́wọ́ bá mú ni iṣẹ́ tó lè sọyàn di kèfèrí níwájú Ọlọ́run ni torí ẹ̀ Muhammad sallallahu alayhi wa wa sallam ló fi wa nínú hadith tàbí Sa'id al-Khudri radiyallahu anhu Abu Sa'id al-Khudri oní naha rasulullah sallam an thamanil kalb wọ́n lànà bá Muhammad sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa láti máa owó tá a bá rí lórí ipa tajà àbárajà anábì kọ̀ fún wa nínú sẹ́lẹ̀ islam kò sí bí aláyẹ̀ fún ká tajà karajà owó ajá anábì lẹ́gbẹ̀ẹ́ ni bákan náà wà máa rọ̀ dàgẹ̀ bẹ́ẹ̀ náà lówó ẹni tí ń ṣaṣẹ́wó owó onízìnnà tó fara rẹ̀ lẹ̀ ti fi ń ṣe olówó nàbì owó tí yàn bá rí anábì lè wọ̀ ni bákan náà wà hulwanul kahin bẹ́ẹ̀ náà lówó tí agbègbè àtọ́ bá pa ó túmọ̀ sí pé owó tẹ́ni náà ń pa ò haram ni àwọn táwọn náà lọ ń bá tí wọn bá sọ́ra wọ́n padà já sí kèfèrí níwájú ọlọ́run ọba subhanahu wa tí wọ́n jáde kúrò nínú ẹ̀sìn islam tí wọ́n ṣe ìbáàdà tí ò ní jẹ́ tẹ́wọ́gbà níwájú ọlọ́run àbí ọlọ́run ọba subhanahu wa kó má ṣe wálẹ̀ ní tí ó sì ṣe هذا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àní ìjùbá ìlọ lórí ètò ilé ni ìyókù tún di ọ̀la pẹ̀lú àánú ọlọ́run ìta gbọ́ ọlọ́run jẹ́ òṣèlú kankan aláǹfààní assalamu alaikum